أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run tí ó tún fún wa ní gbàláàyè láti tún lè máa tẹ̀síwájú nínú tafsir quran àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba ọba dẹ́dàá ń ló nímọ̀ jùlọ lérí tó gbà lérò lérí àwọn àyà inú alquran àmọ́ ọlọ́run ọba fi máa nẹ́bí sallallahu alayhi wa sallam àwọn sàábí náà sì kẹ́kọ̀ọ́ rẹ̀ látọ̀dọ̀ ànábì àwọn tí wọ́n sì tẹ̀lé àwọn sàábí àwọn náà tún kẹ́kọ̀ọ́ látara àwọn asọ̀hábà eléyìí ló fà á tó jẹ́ pé ìmọ̀ tafsirul Qur'an at-tafsiru bil ma'thur ay tafsirul Qur'an pẹ̀lú ohun tó ń bẹ nínú al-Qur'an torí pé Qur'an ni máa ń tú Qur'an hadithi máa ń tú Qur'an ọ̀rọ̀ àwọn sàábé ó ń tú Qur'an ọ̀rọ̀ àwọn tàbíùn ó ń túmọ̀ Qur'an lábẹ́ àwọn àlàyé yìí náà ni a ti wá máa ṣàgbéyẹ̀wò àwọn àlàyé ètò ń bẹ nínú ìwé ọlọ́run ti ṣe alukur'an àwa abẹ lọ́run nínú títóbi rẹ̀ èyí tí a ó tún máa gbé ẹ̀wò lónìí ọlọ́mọṣẹ́ ìjọ ṣe wá láǹfààní ọlá títóbi ọlọ́run abẹ ọlọ́run nínú títóbi rẹ̀ àlékún orí ayé àjọgbédà kìyàmà àwọn olùkọ́ wa tí wọ́n ń bẹ láyé ọlọ́run kó bá ṣe fún wa àwọn tí wọ́n ti bọ́ sálì kìyàmà ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá yọ́nú sí wọn ọlá títóbi ọlọ́run àwa abẹ́lọ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan tí a kópa kan àbí míì lórí ìwáyé tafsir lọ́dọọdún báyìí ẹ̀san tó pọ̀ ọlọ́run má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ó pàdánù rẹ̀ ọlá àti tóbi ọlọ́run níbi tí a bá tafsir dé lánàá a ṣe lálàyé fún wa àwọn tọ̀yìbáàtì àwọn nǹkan tí ó mọ́ tọ́lọ́run sì ṣe lẹ́tọ̀ọ́ lábẹ́ eléyìí a ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko tó ṣe pa á lè jẹ àwọn èyí tá a lè jẹ àṣàlàyé ẹ̀ ó ń bẹ nínú àwọn ẹranko èyí téyìn ó ti ẹ̀rù nínú ẹ̀mí wípé ìjà wa lè jẹ léyìí bí tó sì ṣe wípé nínú ṣẹ̀ríà Islam kò sí ní tó ní a má jẹ ó sì ń bẹ nínú àwọn ẹranko míì táwa nílẹ̀mí wípé ó yẹ kó jẹ́ nǹkan tí. Tí ó lẹ́tọ̀ọ́ jíjẹ ṣùgbọ́n tá a bá sì lọ wọnú òfin ọlọ́run á rí wípé kò lẹ́tọ̀ọ́ àwa ni ẹni tó ṣe wípé gbogbo ètò ìgbésí ayé wa ó dúró lérí àṣẹ tọlọ́run àti ìlànà tànà Muhammad sallallahu alayhi wa sallam ṣe gbogbo nǹkan jíjẹ náà là á jẹ gbogbo nǹkan múmu là á á jẹ á mu ntọ́lọ́run ni á mu àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àánú rẹ̀ lérí wa ní ní á ló pọ̀ ju ní ní á jẹ lọ èyí tó ní á mu òun ló pọ̀ ju ní tó ní á má mọ̀ lọ èyí tó ní á lò nínú àwọn nǹkan àǹfààní ayé òun ló pọ̀ ju èyí tó ní á lò lọ so látara àdí eléyìí a gbọ́dọ̀ tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdúpẹ́ fọlọ́run lórí àwọn oore yìí pẹ̀lú ògo ọlọ́run àlàyé míì nínú àwọn ìdájọ́ ẹ̀sìn ó ní tẹ̀fsíìrò wa tèní ni ó tún lọ́ máa forí sọ ó náà ní tá à ń pè ní aliyemin ìbúra níbi tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mú búra ní ẹ̀yẹ délé ni kóra bẹ́ẹ̀ lómi fẹ́ lọ fúsárì wàláyé tàláyé mo fẹ́ fúsárì wàláyé tàláyé mo fẹ́ ṣe gbá wàláyé kótó sọ̀rọ̀ méjì wàhálà ìta aláìbí mẹ́rin yóò ti wà nú ẹ̀ yóò sọ wàhálà ìta yóò sọ di mubtada oní ọkọ̀ ọmọ bìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ni ẹ̀sìn sọ lérí ẹ̀ kí lọ́lọ́wọ́n bá sọ lérí ẹ̀ àwọn ìran ìbúra mélòó ló wà gbogbo àwọn nǹkan wọ̀nyí oní àlámọ̀ gbé yẹ̀wò nínú tafsir wa lẹ́ni abẹ́lẹ́ ònú tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìdí àgbọ̀ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله بالله في أيمانكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما أكدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبه فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون. على القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé àtẹni tó ṣe tiẹ̀ ọlọ́run yóò kẹ́ àtẹni tí ò ṣe tọ́lọ́run rahmaniya ó kárí gbogbo ẹ̀dá nínú rahmaniya rẹ̀ lójò bójú bá rọ̀ kò ní í dálé ẹni tí ò ṣe tọ́lọ́run ọba sí àtẹni tó ṣe tọ́lọ́run àtẹni tí ò ṣe tọ́lọ́run lójú ó rọ̀ sírúgbìn wọn bákan náà ìjẹ́ ẹ̀mú rahmaniya tọ́lọ́run ní ìgbà míì ń bẹ gan tí ò ṣe tọ́lọ́ nǹkan rẹ̀ sì tún lè máa da fẹ́ẹ̀ tún ju ẹ̀ tí ń ṣe tọ́lọ́ lọ kí yẹn lè máa já dánwò kó lè máa jẹ́ àti mọ báwo ló ṣe gbọ́ lọ́wọ́ ọba gbọ́ sí abẹ́lọ́wọ́ àdánwò tí ó ba imọ̀ ni wàá jẹ́ ọlọ́mọtàrí rẹ̀ sí wa. arrohim ọba tí ó kẹ́ gbogbo wa láyé nídọ̀gbọ̀dẹ alkiyama ọlọ́mọṣà ìka ẹnìkọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ́ tó bá dijọ́ náà ọlọ́run ọba ni la yu'akhidhukumullahu bil-laghwi fi aymanikum ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nípa tí wọ́n ń pè ní aliyemin ìbúra ìbúra pín sí méjì aliyeminu almunakidu ìbúra èyí tó jẹ́ búra délẹ̀ tó ṣe wípé tá a bá ti wí. àṣẹ ti rọ̀ mọ́ òfin ti dìrọ̀ mọ́ ìbúra ẹlẹ́ẹ̀kejì ó náà ni yẹmínú lágù ìbúra èyí tó ṣe wípé lágùwù ni méjèèjì ọlọ́run ọba fẹ́ sọ ìdájọ́ méjèèjì fún wa nínú alukur'an alágùwù ìbúra ti alágùwù ó náà ni. kéèyàn ó máa sọ̀rọ̀ kí ó ṣàdédé wá jáde lórí ahọ́n èèyàn wípé wà láì láì sì ṣe pé èèyàn dà níyàn pé èèyàn fẹ́ búra ẹlòmíì àmọ́ bẹ látara kó ti ba sábà tó bá ti ń sọ̀rọ̀ kan lọ wà láì ọkàn bọ́ sínú ọ̀rọ̀ òun láì sì ṣe pé láníyàn pé òun fẹ́ búra lọ́dọ̀ àwọn ṣàfihàn àti àwọn hanabila. àwọn ní ti ń jẹ́ yẹmínú lágù wọn lè ti jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìbúra èyí tó ṣèṣì jábọ́ lórí ahọ́n ìbúra tá a pinnu pa fẹ́ búra lọ́dọ̀ àwọn mọ̀lìkíyà àwọn ní ti ń jẹ́ yẹmínú lágù ó náà ní ìbúra kan tí èèyàn bú èèyàn pinnu pé èèyàn fẹ búra ṣùgbọ́n tó hàn síyàn. Si lérí rẹ̀ lèèyàn fi búra àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí lèèyàn wá rí pé nǹkan yìí ò rí bẹ́ẹ̀ masalan kéèyàn ó rí ọkọ̀ kan kó máa bọ̀ èèyàn sì ti mọ ẹni tó ní ọkọ̀ ń abilákojúwe tó súnmọ́ èèyàn lọ bí ìjókòó kan èèyàn wá rí ọkọ̀ ẹnìkan ń bẹ̀ téèyàn sì mọ̀ pé nìyẹn ló lọ́kọ̀ ń ẹnìkan wa béèrè lọ́wọ́ èèyàn wípé ṣé lágbájá ń bẹ níjókòó wàláhì ó èèyàn tí ì rí o ṣùgbọ́n àwọn téèyàn so papọ̀ mọ́ra téèyàn fi bú wàláhì lẹ́hùn èèyàn rí pé ah, ọkọ yíyẹn rẹ̀ kò lè gbé wá bí mo sì gbọ́ wípé lòun ń lọ ọbẹ̀ nígbà mo sì ti rẹ̀ ń bẹ̀ òun pé dájúdájú ó ti wà ń bẹ̀ nù wọ́n ní yẹ̀mínú làgùwò nìyẹn lóòótọ́ o pinnu o sì sọ lásọ̀fọwọ́ gbáyà o wá búra pẹ̀lú tó hàn sí ọ àmọ́ ńgbà tó wàá padà dédé nǹkan yẹn ó wá rí i pé kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní lágùwò ó nìyẹn ìkíní kejì ìtumọ̀ tí wọ́n fún lágùwò lọ́dọ̀ àwọn ṣàfihíyà àwọn ọmọ àwọn tí wọ́n tẹ̀lé àbáwọn ọmọ kéwu ìmáàmù ṣàfi àti hànábílà àwọn tí wọ́n dúró lórí gìgísẹ̀ àlàyé ẹ̀sìn Imam Ahmad wa mahambal àwọn dúró lórí wípé lágù òun lọ̀rọ̀ tó ṣèṣì jábọ́ lórí ìbúra tó ṣèṣì jábọ́ lórí ahọ́n téèyàn ò ta kókó rẹ̀ lẹ́mìí lọ́dọ̀ ti malikiya Imam Maliki àti gbogbo àwọn tí wọ́n dúró lórí gìgísẹ̀ àlàyé ẹ̀sìn Imam Maliki àwọn ní ní ti ń jẹ́ yẹ̀mínú lágùwò wọ́n lòun náà ni tí èèyàn pinnu ìbúra lérí ẹ̀ tó sì hàn síyàn ṣùgbọ́n gbà téèyàn ó padà wá rí fàyàdàrú kìláfù ìyẹn bá rí pé kíni yẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà téèyàn ń sọ yẹn in tó hàn síyàn lèyàn fi sọ̀rọ̀ wọ́n níyẹn pò ní jẹ́yẹ̀ mìíràn lọ́wọ́ àwọn afáwa ní méjèèjì yẹn náà làhùmá mànàyáni mútakọ̀rìbáni ìtumọ̀ méjèèjì yẹn náà tó súnmọ́ra èyí ó wà á mú nínú méjèèjì ọlọ́run bá wa ń sọ fún wa wípé láàyò akhidhukumullahu billaghwi لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما أكلتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم وهفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون القرآن يقول لا يؤاخذكم الله باللغو في أيمانكم ìyàtọ̀ ń bẹ láàrin àkádà àti àkádà ìyàtọ̀ ń bẹ láàrin yaahudu àti yuahidu ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì téèyàn bá ní àkádà ó gbà á mú àkádà ó bá wí lójú dábàá rọ́bàná látò àkídínà bí a bá ní ọlọ́run ọba má gbà wá mú ọlọ́run má wá wí mu àkádà ó náà ní kéèyàn ó bá yàn lérí nǹkan èyí ṣètò òṣè ìtumọ̀ muakhadha nìyẹn akhadh gbígbàyàn mú ní tìyà àbí gbígbà nǹkan mú ní jẹ́ akhadha ọlọ́run ọba wa ní la yu'akhidhukumullah ọlọ́run ọba ò ní báyìí wí bilahuwi fi aimanekun àwọn ìbúra èyí tó bá jẹ́ lágùwù ọlọ́run ò ní bá wí lérí ẹ̀ nítorí wípé lágùwù òun náà ni ìbúra téèyàn ò pinnu tó ṣèṣì jábọ́ lérí ahọ́n ọlọ́run ọba ò ní fi gba yín mú kò ní fi bá yín wí bákan náà ìtẹ̀yàn rò pé bó ṣe rí lẹ́mìí èèyàn àti lójú èèyàn lèèyàn gbé ìbúra ńlé lórí nígbà èèyàn wá débẹ̀ ó bá yí padà la yu'akhidhukumullahu billaghwi fi aymanikum ọlọ́run ọba ní òun ò ní bí yín òun ò ní fi bí yín òun ò ní bá yín wí lérí ẹ̀ àwọn ìbúra yín èyí tó bá ṣèṣì jábọ́ lórí ahọ́n yín àbí ọ̀tọ̀ ń tẹ ta kókó rẹ̀ sẹ́mi ńgbà tẹ ẹ débẹ̀ nǹkan mi ilẹ̀ wa bá ń bẹ̀. wàlákìn ṣùgbọ́n níbo lọ́lọ́run ọba ó ti bá yín wí èwo lọ́lọ́run ọba yóò kàkún nínú àwọn ìbúra yín òun náà ni yóò áhìdùkún bímọ akọ̀dìtúmùl àìmán ọlọ́run ọba yóò bá yín wí yóò sì kásẹ́sẹ̀ fún yín àwọn ìbúra èyí tẹ́ ẹ bá ta kókó rẹ̀ sẹ́mi tẹ́ ẹ ní wípé nǹkan báyìí wọn ò ní ṣe ìyẹn ni al-aimanu al-yaminu al-munaqid ìyẹn lọ́wọ́ bó bá yẹn wí lérí ẹ̀ ìyẹn làwọn òfin rọ̀ mọ́ nítorí ọba ti lè ṣe tó o bá fẹ́ ṣe ń tó o lò ní ṣe yẹn o gbúdọ̀ sàtàrà àmọ́ ìtọ́lọ́wọ́ bá sọ lórí yẹmínú lágùn tẹ́ bá ti ń pọ̀jù nínú ọ̀rọ̀ èèyàn náà ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kò sí kàfàrà kankan lérí ẹ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì nìyẹn ìbúra èyí tó ṣe wípé èyàn ò dá lánìyàn èyàn ò pinnu ẹ̀ bó bá jábọ́ lórí ahọ́n èyàn èyàn ò nítànà kankan téèyàn ó san lérí ẹ̀ wàlákin yóò àkìdùkún bímọ akọ́dítùmùl àìmán àmọ́ àwọn ìbúra èyí tó bá ṣe wípé ẹ mọ̀ọ́mọ̀ ta kókó rẹ̀ lẹ́mìí ẹ máa ń tẹ̀ ń sọ kò ṣèṣì jábọ́ ìtẹ́lẹ̀ ní í ṣe ẹ wá pinnu ẹ lẹ́mìí pé mi ò ní ṣe nǹkan tẹ ẹ bá ti lè sọyún yóò àkídò kún ọlọ́wọ́n bó fi yẹn bí bẹ́ẹ̀ bá wá ṣe nǹkan yẹn ọ̀rọ̀ kàfàrà yóò wá wọlé aya yìí àwọn àfọnímọ̀ tafsir pàápàá jùlọ ìmáàmù Qurtubi nínú tafsir wọn wọ́n ní aya yìí sábàbù nùzúl ntòsokùnfà tó fi sọ àfàwà Abdullahi ọmọ Abbas wọ́n láwọn ènìyàn kan wọn sọ ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ wọ́n sọ di haram fúnra wọn nínú àwọn nǹkan jíjẹ nínú àwọn nǹkan mímu kódà tó fi débi ọ̀rọ̀ obìnrin ọláwọn ò fẹ́yàwó gbàtọ́lọ́ sọ àyà kalẹ̀ wípé la tuharrimu ti ma ahallallahu lakum ẹ gbúdọ̀ fúnra yín àwọn àwọn yìí wá ní kọ́ọ̀lù kẹfà nọ́sìnà bí àyèmánìyà a sì ti wá búra báyìí kó làásì abẹ́ sí ní sí a ti sọ pé àní jẹ nǹkan gidi mọ́ a ti láàní ṣe báyìí níbo làásì wá fẹ́ ṣe fanazalat hadhihi aya àfààní aya yìí wá sọ kalẹ̀ ngbàtà aya yìí wá sọ kalẹ̀ ọlọ́run ọba wa gbé ìdájọ́ ìbúra èyí tí wọ́n ti bú ọlọ́run gbé lórí lágùn fún wọn nítorí pé ntáwọn àwọn rò pẹ́ sìn ni kéèyàn lóun ò ní súnmọ́ mọ́ àníyàn tí wọ́n ní ni kí wọ́n bẹ́ẹ̀ fi súnmọ́ lọ́wọ́ làwọn fi harama rẹ̀ wọ́n wá bá wọn gbé sábẹ́ lágùn pé kò yé wọn ni wọ́n bá wọn gbé sábẹ́ lágùn wò torí pa níyàn tó sún wọn débẹ̀ ó náà nípa afẹ́ súnmọ́ lọ́wọ́ ó náà nípa afẹ́ dẹni ọlọ́wọ́ pé ìjẹ́ láyé ta wà lẹ́ni náà àìmọ̀kẹ́ lómi náà débẹ̀ dèmí tí ó sọ àwọn nǹkan kan di haramu fún rẹ̀ pẹ̀lú àníyàn kó n fẹ́ dẹni ọlọ́run ó la fi mákojú àwọn èèyàn kan wá débi wípé bí wọ́n bá ń ti bí ìlú èkó ẹsẹ̀ ni wọ́n máa rìn lọ bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè pé ẹ̀sìn wọnú ọkọ̀ pé àà àti bẹ́ẹ̀ dẹ́kọ̀ àti ń wọ̀ Ṣàgámù ìrìn mélòó náà ló kù láàrin ká sun ọjọ́ méjì àwọ̀ èkó àníyàn tóun náà gbé tẹ́lómi ó sì sọ nǹkan yẹn dèèwọ̀ fúnra ẹ̀ kó òun ní wọkọ̀ láyé àníyàn tó gbé tó fi hàrọ́mọ rẹ̀ ó náà ní kó ń fẹ́ súnmọ́ Ọlọ́hun ó náà fẹ́ dẹni Ọlọ́hun ó wá sọ ntọ́lọ́hún ṣe lẹ́tọ̀ọ́ ó sọ dé wọ̀ fúnra ẹ̀ ìgbà táwọn èèyàn wá gbèrú gbèsè Ọlọ́hun wá sọ àyà rẹ̀ kalẹ̀ wípé látọ̀ harimu ìyẹn la ṣàlàyé lánàá ntọ́lọ́hún ọba bá ti ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ mọ́ sọ dé wọ̀ fúnra yín Ọlọ́hun wá sọ lẹ́yìn àyà yẹn wípé ajá wípé yín tẹ́ ṣe yẹn ìbúra yín tẹ́ bú yẹmínú lágùn ìmúra ìbúra ti ọ̀rọ̀ tó kàn jábọ́ lórí ahọ́n torí pé lágù ní èdè lárúbáwá látara làgá òun náà ni ọ̀rọ̀ tí ò lásùn sí ọ̀rọ̀ tí èèyàn yé kàkún má dà ló lágù lèyí ti ń sọ alikalamu lẹbi lakimatala laibaratala ọ̀rọ̀ tí ò lákàkún laitibara la ọ̀rọ̀ tí èèyàn ò kàkún nínú ọ̀rọ̀ oníjàlágù bẹ́ẹ̀ bá wá búra kan lọ́dọ̀ tọ́lọ́ lágùn lọ́lọ́ ń kà á sí tó bá ṣe pé ìbúra ń tètè jábọ̀ ó sì sì jábọ̀ lórí ahọ́n àbí ìbúra yẹn ní téèyàn ń sọ pé òun ò ní í ṣe yẹn àbí ní tó ń búra lé lórí bóun ṣe rò ó sí ìgbà tó débẹ̀ kó bá ba bẹ́ẹ̀ mọ́ lọ́dọ̀ táwọn malikiya wọ́n ní gbogbo àwọn yẹn ń bẹ lábẹ́ yẹ̀mínú lágù ọlọ́run ọba fini láàyò akhidhukumullahu bilágù fi aymanikum ọlọ́run ọba ò ní bá wí kò ní fi bí yín àwọn ìbúra èyí tó ṣèṣì jábọ́ lórí ahọ́n yín tó ṣe pé ẹ ta kókó rẹ̀ lẹ́mìí tó jábọ́ lórí ahọ́n yín ọlọ́run ò ní fi bí yín kí ni túmọ̀ pọ́lọ́run ò ní fi bí yín òun náà ni pé ẹ ní san kàfàrà lérí ẹ ẹnu kẹtọrọ àforíjì nìkan ọlọ́run foríjì nìkan kò ní ní kàfàrà nú ìtumọ̀ ẹ̀ nìyẹn torí pé yín ò túmọ̀ pé ò ní tọrọ àforíjì ọ tọrọ àforíjì ọlọ́run foríjì nìkan àmọ́ òní san kàfàrà kankan lérí ẹ̀ wàlákin yu'akhidukum bima aqadtumul ayman àmọ́ ọlọ́run ọba yóò máa fi bí yóò sì fẹ́ kẹ́ san kàfàrà lérí àwọn ìbúra wo ìbúra èyí tó bá ṣe pé aqadtumul ayman tó ṣe pé ẹ ta kókó rẹ̀ nínú ẹ̀mí lábẹ́ eléyìí àwọn àfáà ní yẹmínú limunakid àti mọ ìtumọ̀ yẹmínú lágùn kíni jẹ́ yẹmínú limunakid yẹmínú èyí tó ṣe wípé ọlọ́run ọba ó gbófin lérí ẹ̀ ó náà ni aliyamínú alá amúri fìlì mustaqbal gairu mustahil akidan ó náà ni gairu mustahil ó náà ni ìtakókó nǹkan téèyàn takókó ìbúra lérí ẹ̀. lórí àlámọ̀rí ọjọ́ ọ̀la nǹkan téèyàn ò tí ì ṣe kéèyàn ó ta kókó ìbúra kan pé èèyàn ó ṣe nǹkan kan àbí èèyàn ò ní ṣe nǹkan kan tó ní í ṣe pẹ̀lú téèyàn ò tí ì ṣe yẹmínú yẹn ó ní yẹmínú limon akid n téèyàn fẹ́ ṣe lọ́jọ́ iwájú téèyàn wá búra ìmọ̀ ò ní ṣe ó wá búra pé wàláì òfọlọ́gbùra mi ò ní ṣe nǹkan báyìí àbí èèyàn fọlọ́wọn bá búra pé wàláì mo fọlọ́wọn bá búra ń ṣe nǹkan báyìí èyí tá a kà kún ó náà lè yí tó ní í ṣe pẹ̀lú mustakbal nǹkan téèyàn ò tí ì ṣe àwọn àfáà wa ní májẹ̀mú wo ló ń bẹ ká tó lè sọ wípé ìbúra tẹ́nìkan bú ìbúra ni ká tó lè fún lákàkún kí ìdájọ́ tó lè gun orí ẹ̀ nínú ẹ̀sìn àkọ́kọ́ ẹni tí yóò jáde lórí ahọ́n rẹ̀ ó gbúdọ̀ jẹ́ alibalik ẹni tó ti bàlágà tọmọdé bá sọ pé wàláì tàlẹ́ mi sì ní mi ní mi ní mi ní mi ní rapọ́n gíla ẹ wà wọ̀jọ̀ orí ẹ̀ tọ́ba wa rí nta ebó ló ní rapọ́n gíla ni nígbà tí mo rí tó gbogbo yẹn náà mú lèmi náà wà lọ rà ọmọ sàn kàfàrà kò ní kàfàrà kàtí ó sàn nítorí wípé ádámù lè gbòòlò kò tí ì bàlágà àmọ́ ìwọ tó ti bàlágà nú àwọn mọ́jẹ̀mú tí àwọn àáfàá ni a wò ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì àlàákìlù ṣèwọ́ tó ń búra ń sẹ́ni torí ẹ̀ pé ni láàìtì láàìbúrátà bìyẹ̀mí nílùmọ̀jìnnún ọlọ́run mọ̀dé àárẹ̀ burú àwọn ọpọlọ mọ̀dé sí wa ẹni tí ó tó pọlọ rẹ ti yí tí wọ́n á ń fọlọ́ búra kún òun ní ṣe nǹkan kan àwa rí níjọ́ kejì ń bá ń ṣe nǹkan ọ̀hún yẹn bá à ọmọ san kàfàrà òní kàfàrà kan tí ó san èmi ń tọ́ka bọ́ sí lẹ́nu òun lágùwù lèyí tó wù májẹ̀mú di méjì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta indalmalikiya àti hanafiya àwọn nìkan ni wọ́n fi ìyẹn kún ṣùgbọ́n àwọn madhaib àwọn ṣàfihíyà àti hànà àti hànàbílà àwọn òfin okun kílẹ̀ lẹ́ẹ̀kẹta òun náà ni alìsílám tí kẹfìrí bá búra tí ò wá ṣe tó lóun ó ṣe mọ́ sáàsọ pé kò ṣe kàfàrà ní tó ti ẹ̀kulẹ̀ ti wọ́ ọ̀pọ̀ ní àlámọ̀rí ẹ̀ kọjá pé búra kò mú ṣe àdéhùn tó bọ́ ṣe gan kóun ó ṣe lọ́run tó bá dáyé sómúṣe solóbi jẹ́ wípé lọ́dọ̀ mọ̀lẹ́kíyà. So àti hanafiya àwọn ní sẹ́rùtù ẹlẹ́ẹ̀kẹta alìsílám ẹni tí ó búra tá a sì sọ wípé tí ò bá ṣe ń tó wíwú yóò ṣe kàfàrà ó gbúdọ̀ jẹ́ mùsùlùmí májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin ó náà ni pé àtàlà fúdù bìlìyẹ̀mín èyàn ó wù jáde ni èyàn sọ pé mo búra nú kì í ṣe búra èyàn máa wù í ta ni ẹni tó bá ní ẹsìn bomi o mo ti búra nù ìyẹn láì ti bára la kò ní dájọ́ lábẹ́ ṣẹ̀ríà èèyàn wí jáde ni ká tó lè sọ wípé ó búra bákan náà alikọ́sídù tó bá wá búra ká tó lè gbà pé ìbúra ni tó ṣe wípé àìmọ́ṣe ń tó búra lé lórí á padà sọ pé kó o san kàfàrà a gbọ́dọ̀ màmá dájú wípé ń tó sọ jáde ó pinnu ẹ̀ ó nípinnu ẹ̀ kì í ṣe pé ó sì sì jábọ́ lórí ahọ́n májẹ̀mú tẹ́lẹ̀ kẹfà al-ikhtiyar agbọ́dọ̀ rí wípé kì í ṣe pé wọ́n jẹun pa búra ni kì í ṣe pé wọ́n nàbọ̀ sí ọ̀yá ọmọ búra ló fi búra ó tinú rẹ wá ọmọ tó ń ṣe ló fi sọ pé wàláhi tàlá ní ṣe nǹkan báyìí lọ́la àbọ̀ sọ pé wàláhi tàlá nǹkan báyìí ń ṣe tó bá dọ̀la gbogbo àwọn májẹ̀mú yẹn gbúdọ̀ kọ́kọ́ pé tí ò bá wá pé yẹmínú tó bá bú yẹn yẹmínú lágùwù ó lákàásí tó ṣe wípé akànnì ọlọ́tọ̀ọ́ra àforíjì ni kò ní san kàfàrà àmọ́ táwọn májẹ̀mú ta kàkálẹ̀ yìí bá ti lè pẹ́ sára mùsùlùmí tó wá búra lérí nǹkan ọjọ́ iwájú òun ó ṣe abóhun ò ní ṣe ọlọ́run ọba ó bí léèrè tí ò bá wá ṣe nǹkan yẹn mọ́ in tó fi lè bọ́ bó ṣe ṣègbè fáàrọ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ àfi kó san kàfàrà ọlọ́run ọba fi sọ pé la yu'akhidhukumullahu billaghwi لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما أكلتم الأيمان فكفارته إطعام عشرة مساكين فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم وفضوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون ìbúra méjì èyí tó lákàkù nínú ṣẹ̀ríà òun náà ni méjèèjì yẹn àmọ́ ìkẹta wá kún òun náà ni aliyeminu logamus aliyeminu logamus ó ní ìbúra téèyàn búra lérí nǹkan èyí tó ti bọ́ sẹ́yìn ẹ̀rí pa àwọn èyí tá à ń sọ síwájú téèyàn fẹ́ ṣe lọ́jọ́ iwájú ṣùgbọ́n èyàn ó wá búra lérí nǹkan kan téèyàn ti ṣe sẹ́yìn pẹ̀lú àníyàn àti sọ òótọ́ dirọ́ pẹ̀lú àníyàn àti gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ pẹ̀lú àníyàn ẹ̀rí èké ìyẹn náà ń pè ní al-yaminul ghamus kabiratun minal kabair nú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni lápèjúwe kẹ́nìkan mọ̀ ọ́ sọ pé wallahi tallahi òun fi ọlọ́run ọba búra lánàá Àbújá ló wà bẹ́ẹ̀ sì ni kò sí lábújá kí ni tá a fi pè ní gàmúsù tó pé àkọ́kọ́ nǹkan méjì kan ti wà nú ẹ̀ ó ní í ṣe pẹ̀lú tó kọjá ó tún wá ní í ṣe pẹ̀lú pé lérí irọ́ òun ló parọ́ òun ló sọ lé lórí yẹmínú aliyẹmínú lọgàmús ó nìyẹn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹ̀yin sọhábà ala unabbi'ukum bi akbar al-kaba'ir anabi ní jẹ́ fi ní ro nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá anabi ní al-kaba'ir al-ishraku billah kéèyàn ó dúdú ogun papọ̀ pẹ̀lú nínú àwọn kaba'ir ni wà uququl walidain ṣíṣẹ̀ ìyá ṣe bàbá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni wà qatlu nafs kẹ́mi ó tọwọ́ èèyàn bọ́ yálà ẹ̀mí tara rẹ̀ àbí ẹ̀mí tẹlómìn nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni wal yaminul ghamus anabi ni àti ìbúre èké nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ẹgbàá wa hadisi umama anna rasulillah sallallahu alayhi wa sallam anabi ni mani qitata'a haqqa muri'in muslimin biyamini ẹnikẹ́ni tó bá sọ ẹ̀tọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan di tiẹ̀ pẹ̀lú ìbúra èké fakọd awujaba lọhùlẹhùn náà Ọlọ́run ti ṣe iná di ọ̀ràn ẹyàn lérí onítọ̀hún àfàìmọkùnrin òní wọná wa harrama alayhi aljanna ọlọ́run sì ti ṣe aljanna léwọ̀ fún faqala rajulun wa in kana shay'an yasira ya rasulullah ọkùnrin kan bá dìde pé èrè òjíṣẹ́ ọlọ́run tó bá ṣe pé nǹkan kékeré lèyàn gbà kún téèyàn ń kọ́ pẹ̀lú búrẹ́kì tí èsì nǹkan ńlá téèyàn náà tún sọ̀yàn dọ́mọ náà anabi wa sọ pé wàlẹ̀ òkà na kọ̀ọ̀dìbà min arok anabi ni kódà kó ṣe igi igi lásán kọ̀ọ̀dìbì pọ̀pá Araki yẹn igi kan ni táwọn lábá fi máa ń ṣe pákó igi araki ànábi sábà máa ń múni pákó pẹ̀lú igi araki káwárí pọ̀pá kan tó yẹ pé látara ibi araki ni wọ́n ti ṣe ọ̀pọ̀pá téèyàn bá fi ń rìn tán bá ṣe látara igi aráàkì kì í sábà kì í kì í nípọn dáadáa torí pé igi araki igi téèyàn máa jẹ ni igi téèyàn ó sì fi ṣe pàpà téèyàn ó máa fi tẹlẹ̀ ó gbúdọ̀ jẹ́ kí ti máa le ànábi kódà kó ṣe pé pọ̀pá tí wọ́n ṣe látara igi pákó òun ló rí mú ló ló fi ọ̀nà ẹ̀rí èké gbà á lọ́dọ̀ mùsùlùmí kan ọ̀wọ̀ náà lérí ẹ̀ kí la wá fẹ́ sọ lórí lọ́ọ̀yà tó lọ ń parọ́ nítorí pé ó fẹ́ gbà ẹ̀tọ́ ẹlòmíì ó fẹ́ gbé fún ẹni tí èsì ẹlẹ́tọ̀ tí ó sì máa fi gbòkàn búra àbí wọ́n tán wá pè kọ́ wá jẹ́rìí ní kóòtù ìwọ náà mọ̀ pé rọ́ àmọ́ ó ti lówó tó wò fún òun làwọn yẹmínú lọ́kàn mùsùlùmí wọn làwọn afáǹpẹ ní shahadatu zuwa ìyẹn ní ìbúra tẹ́lẹ̀ kẹta ọlọ́run bá wá jẹ́ kó yé wa nínú alukur'an wípé ẹni tí ń jẹ́ ìbúra yìí gan gbogbo ẹni tí ó bá búra man kana halifan falyahlifu billahi aw liyasmut òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹni tó bá fẹ́ búra pátá kó yà á búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run aw liyasmut àbí kó dalẹ̀ lábẹ́ hadithi yìí anabi sallallahu alayhi wa sallam tún sọ fún wa wípé la tahlifu bi abaikum anabi ní bọ́rọ̀ bá dojú ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ búra ẹ má máa fi àwọn bàbá yín búra mo fi bàbá ńlá bàbá mi búra là anabi ní ẹ má ṣe bẹ́ẹ̀ famankane halifan wàlábi umahatikum àwọn ìyá ìyá ìyá yín ẹ má fi wọn búra bákan náà wàlábìl àndáàdì ẹ má fi àwọn nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ má fi wọn búra wàlá tahlifu illa billah ẹ sì gbúdọ̀ búra àyàfi pẹ̀lú ọkọ wàlá tahlifu billahi illa wa antum sadiqun ẹ sì gbúdọ̀ wàá fi ọlọ́run ọba búra àfi kẹ́ ẹ̀ màmá dájú pé òótọ́ lẹ̀ ń sọ. bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí àfàwà abu dawud tí wọ́n gbà wá nù hadith abu huraira anabi sallallahu alayhi wa sallam anabi tún kọ̀ fún wa nípa irú sẹ́sì bákan náà hadith mi tí a fa wa imam bukhari gbà wá nínú hadith a fa wa abdullahi umar umar anabi sallallahu alayhi wa sallam anabi ni ala inna allah yanhaakum etí yín mélòó ọlọ́run ọba ti kọ̀ fún yín o an tahlifu bi abaikum bíkẹ́ yín máa búra pẹ̀lú baba ńlá baba yín faman kana halifan falyahlif billahi aw liyasmut gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ búra ọlọ́run ni kò fi búra àbíkú dálé lábẹ́ eléyìí nípa ọ̀rọ̀ búra tá à ń sọ kákọ́kọ́ tiẹ̀ mọ́ kí la lè fi búra náà ẹlòmíì bí nǹkan bá dojú ẹ̀ yóò jọ kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ yóò fi ẹnu báyìí àwa máa jó pèsè ó lè pò mú ó lè pè nǹkan míì ẹ sì fẹjọ kí ni mo tán nu mọ́tàásì ni o bẹ́ẹ̀ ìmọ̀ mo béèrè pé ah alágbájá àmọ́ rí mọ́tàásì ẹjọ́ mẹ́ta yìí ta ah, ọ̀rẹ́ mi díẹ̀ ni ah, ah, ẹ bẹ̀rù ọlọ́run yọba yọba ta ìmọ̀ mu bàtà rí ń búra ni pé wọ́n fẹ́ fi ṣe ìsìbáàtù pé ara àwọn ọ̀yá lóòótọ́ ni ìyẹn tún bẹ̀ pé iṣẹ́ sì pọ̀ lọ́wọ́ mọ́mú o táwọn màmú mi bá sì ń fi bàtà bọnú búra tí wọ́n ń fògùn búra tí wọ́n ń dá ìbọn kọjá búra àdánwò ni anabi ni man halifan falyahlif billah gbogbo ẹni tí ó bá búra kọ́ lóun ni kó fi máa búra tó bá sì búra kó búra lórí nǹkan tó jòótọ́ èèyàn lè búra pẹ̀lú ọkọ ọlọ́run pẹ̀lú àwọn òròyìn ọlọ́run kódé èèyàn lè búra pẹ̀lú alukur'an nítorí pé alukur'an sifatun min sifatillah alukur'an kalamullah ọ̀rọ̀ lọ́ni nítorí àfi búra nìyẹn torí pé kur'an kì í ṣẹ̀dá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ èèyàn sì ní ìròyìn èèyàn ni ìdá tí kur'an bá lọ jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ajẹ́pẹ́fọ́ alukur'an sifatun min sifatillah a sì lè búra pẹ̀lú ìròyìn ọlọ́run ìyẹn lè sọ pé bìlà bìl khalik mo fi khalik ẹni tó dá ògùn ẹ̀dá mo fi búra kò sí láì fi bẹ́ẹ̀ so ìdí tó fi jẹ́ pé àwọn nǹkan tá a bá fi búra ó gbúdọ̀ jó kọ ọlọ́run àbáwọn ìròyìn rẹ̀ tá a bá wá fẹ́ búra ó gbúdọ̀ jẹ́ òótọ́ ìyẹn tó dájú tó òótọ́ la fẹ́ búra lélẹ́rí àwọn onímọ̀ pàápàá jùlọ àfa wa alkọ́mọ̀ ó gbà látọ̀dọ̀ abdullahi ó ní al-aymanu arba'a ó láwọn ìbúra tẹ́ ẹ rí wọn ọlọ́nà mẹ́rin ló pín sí yaminani yukaffarani wa yaminani la yukaffarani méjì nínú àwọn ìbúra tá a bá lè lọ búra wọn níta aláfẹ́ ṣe tá a bá lọ ṣe àsàkàfàrà méjì tó kù bọ́ bá wáyé bá a bá padà ṣe níta aláfẹ́ ṣe òun àní sàkàfàrà òní falẹ̀yẹmínà ni lẹ́dẹ́ni yóò kà fara àwọn ìbúra méjì ètò ìgbó tá a bá ti lè búra rẹ̀ tá a wàá ṣe ń ta aláfẹ́ ṣeun àbí ń ta aláàní ṣe tá a bá padà lọ ṣe tó ṣe pa sàkàfàrà lérí ẹ̀ olóòn náà ni ìbúra èyí tó ṣe wípé kí ẹnìkan yáhálífù kó búra ó ní wallahi la af'alu kadha wa kadha fayaf'al bí kéèyàn ni mo fọlọ́ ń búra nǹkan báyìí wọn ò ní ṣe nǹkan báyìí wọn ò ní ṣe nǹkan báyìí wọn ò ní ṣe tí e sì ṣe wípé kọ̀mọ́ ti ń sọ ńgbà tí ń sọ̀rọ̀ kì í sọ méke pẹ̀lú gbogbo májẹ̀mú tá a sọ ohun ó pèsè la tó sì fi ń sọ tó sì pinnu ẹ̀ ti ń sọ fàyà tó bá padà wá lọ ṣe nǹkan yẹn ìmọ̀ ìgbà tó fẹ́ ṣe nǹkan yóò ṣàkàfàrà kó tó lè ṣe nǹkan àbílẹ̀ ìgbà tó ṣe tó lòun ò ní ṣe tán immediately yóò ṣàkàfàrà kó tó lè dipọ́ lọ́wọ́ foríjì ẹgbẹ̀rún asítàgàfọ́ láì ògbé. ẹlẹ́ẹ̀kejì wà rọ́jùlù yakulu wàláyé la àfàlẹ́nà kádà wà kádà fọlá yàfọ́. ó náà ní arákùnrin kan tó ń fọlọ́ ń búra wípé wọ́n ó ṣe nǹkan báyìí wọ́n ó ṣe nǹkan báyìí wọ́n ó ṣe nǹkan báyìí fọlá yàfọ́ àlè kò bá nǹkan yẹn mọ́ a sì rí pé gbogbo májẹ̀mú tó yẹ kó pé ó pèsè la ọmọ tí ń sọ kò bá padà wá ṣe nǹkan yẹn mọ́ wọn láwọn méjèèjì yìí ọ̀ràn yẹn ni wọ́n ṣàkàfàrà ọba àmọ́ ẹgbẹ́ mẹ́bàá tó ọ̀rọ̀ àṣàkàfàrà láìkọ́ yóò ṣàkàfàrà wàlìyẹmìnánì lẹ́dẹ́ánì láàyò kàfàrán àwọn ìbúra méjì míì tó ṣe pé tó bá wáyé yálà olóòní ṣe ni àbó olóòṣe ni tó padà wá ṣe àbó padà wá ṣe nǹkan ò ní ṣàkàfàrà ọkàn àforíjì àforíjì ó wọn lò náà ní farajul yaalifu wallahi ma fa'altu kada wa kada wa qad fa'ala ẹnìkan tó kọ́ mo fọlọ́ ń búra bẹ́ẹ̀ sẹ́ ń wò mí mo fi ọlọ́run búra mi ò ṣe nǹkan báyìí rí bẹ́ẹ̀ sì ló ṣe rí eyín àwọn àfáà ní abẹ́ ìdájọ́ pòpùrọ́ la fi sí ẹni bá sì purọ́ kó àforíjì ọ̀nà ìdájọ́ tiẹ̀ ẹ rí wípé òun ní í ṣe pẹ̀lú mọ́ọ́dí in tó ti kọjá wípé mo fọ ọlọ́run búra o mi ò ṣe nǹkan báyìí rí mi ò ṣe nǹkan báyìí rí bẹ́ẹ̀ sì ni ó ṣe nǹkan rí bẹ́ẹ̀ tó yẹ pé ah bí agbo yẹn sáà ń sọ dáadáa tó ṣe pé òun fọ ọlọ́run búra òun ò mutí rí bẹ́ẹ̀ sì ni ọ̀mú gan ni irú èyàn ìfọlọ́nbúra tó búra ń bẹ̀ yẹn yẹ̀mí inú yẹn yẹ̀mí inú ńlá yòókà fárò kò ní sọ pé òun ó ṣe kí ni o kò ní sàkàfàrà dé yóò tọrọ àforíjì torí kó parọ́ ẹlẹ́ẹ̀kejì wàrọ́jùl yahalif làkọ́dí fàáltù kádà wà kádà wà lẹ́mu yóò fàálì ẹnìkan tí ń sọ wípé sẹ́yìn bẹ́ẹ̀ ṣe rí báyìí ah wàláì mo ṣe báyìí mo ṣe báyìí ní dáadáa mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ah àìmọye àwọn èèyàn tó mọ ọlọ́mọ́ká ipò ọ̀la ìmọ̀fọ́lọ́mùbúra ìrọ́sìn ní ń pa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rí irú yẹmínú yìí náà yẹmínú láàyò kàfọ torí pé gbóhùn tó ti kọjá tó lòun ṣe rí tí ò ṣe rí àbí tó ti kọjá tó lòun ò ṣe rí tó ṣe rí abẹ́ epo purọ́ látọ̀yàn sí kì í ṣe abẹ́ pé yọ̀sà kàfàrà sotaba wa gbọ́ yé bẹ́ẹ̀ àwa wọnú báàbù yẹmínú gẹ́gẹ́ èyí tó kàn wá ń bẹ̀ ó náà ni yẹmínú lùmọ̀nà àkìtì èyí tá a ta kókó rẹ̀ gan pé tó o bá ti búra bẹ́ẹ̀ tó wá ní ntò ló ṣe yẹn tó bá wá ṣe mọ́ àbí ntò ló ní ṣe yẹn tó bá padà wá lọ ṣe tó ṣe pé padà san kàfàrà lérí ẹ̀ ọlọ́run ọba ní láyọ̀ àkìdúkúmọ́lọ́hùn لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما أقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تارير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة ذلك يبين الله ذلك كفارة أيمانكم إذا حلفتم وحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون ìbúra àwọn ìdájọ́ tó pọ̀ ọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba ní walakin yu'akhidukum bima aqadtumul ayman ṣùgbọ́n àwọn ọlọ́run ọba á bì yín á béèrè kàfàrà lọ́wọ́ yín tẹ́ ẹ bá ti búra ìbúra èyí tẹ́ ẹ ta kókó rẹ̀ lẹ́mìí. àwọn àfa àwọn ajó yẹ wa wípé ìbúra a ò gbúdọ̀ jẹ́ kí ìbúra kó jẹ́ okùnfà tá ní ṣe dáadáa bẹ́ẹ̀ sì tún ni a gbúdọ̀ jẹ́ kí ìbúra kó tún jẹ́ nǹkan tá a máa sápamọ́ sí lábẹ́ láti lè balẹ̀ jẹ́ lọ́nà o àwọn mùnáfìkì nínú tí wọ́n máa ṣe ó náà ní pé tásìrì wọn bá ti fẹ́ tú lọ́dọ̀ ànábì wọn bá bẹ̀rẹ̀ sí ni máa búra ọlọ́run bá ní takadu aymanahum junnatan fasọ́dú wọn sabilillah wọ́n sọ ìbúra wọ́n sọ di odi ìsọ́ láti lè máa kọ́ di títàn kálẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ànábì bá tásìrì wọn bá tú sọ́wọ́ ànábì wallahi tallahi ànábì ó sì gbà wọ́n gbọ́ wọn bá tún máa ṣàbúrú lọ lábẹ́lẹ̀ ẹni tó wà fọlọ́ wọn bá búra á gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni ó ń fi ìbúra yẹn ó fi ń dáàbò bora ẹni láti máa ṣàbúrú ọlọ́run bá ní ẹ má lo ìbúra yín ẹ má lò ó fún bẹ́ẹ̀. ọlọ́run tún ní ẹ má lo ìbúra yín láti lè kọ́dí yín lórí dáadáa mélòó mélòó lẹ́yìn tó sọ wípé wàláìtàláì òun fi ọlọ́run ọba búra òun fi ọlọ́run ọba búra ah òun ò tó kírun mọ́tálásí mọ́ nbọ wá yá tọrọ wá délẹ̀ tí wọ́n sọ wájú tí wọ́n sọ sẹ́yìn àwa ni ah, gbogbo ń tẹ́ sọ lòun ti gbọ́ ó sì ti tán nù òun ṣùgbọ́n <laughs> òun ti kúra tó látara délé ẹ̀já gbàgbé ìkúra ti wáyé ah, ọlọ́run ẹ fi dáadáa ní kọ́ wa máa kírun mọ́sálásí ní tó ṣe ni kàfàrà ni ọlọ́sàn tó bá ti san kàfàrà máa lọ kírun mọ́sálásí ẹlòmíràn sọ pé òun ò ní ṣe dáadáa yóò sì búra lérí ẹ̀ tẹ́ ẹ bá wá tu tu tu tu tu tu yóò ní pé n tẹ́ ẹ sọ òun ti gbọ́ àmọ́ ìbúra ti borí ọ̀rọ̀ ẹ gbàgbé ẹ àná hàn yọrọ ó yà sí kàfàrà. àná Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì sàlàyé fún wa wípé ànábì ní kódà èmi ìní wàlọ́ọ̀ì ànábì ní dájúdájú èmi mo fọlọ́hún ọba búra èmi insha allahu la ahlifu ala yamini ànábì ní èmi àmọ́ búra lérí nǹkan kan fa arọ pé wò pé nǹkan yẹn ń ó ṣe àbí wò ní ṣe fa arọ gẹ́rọ a xeyọrọ mini a ńgbà mi wà á rí nǹkan míì tó wá dáa ju ní tí mo búra lé lórí lọ lágbèjúwe kéèyàn ó búra pé òun ò ní ṣe nǹkan báyìí ìyẹn sì ti búra ìyẹn wá rí i pé á ah, kí n sì ṣe nǹkan òun ò lò dáa anábìíní tó ń bá wá rí bẹ́ẹ̀ ilá àtẹ́tù lẹ̀dí ìwà xeyrún anábìlẹ̀ yìí tó dá yẹn ní wàá lọ ṣe lóòótọ́ mo ti búra ṣùgbọ́n wà ká fárútu ẹ̀yẹ̀ mi ni màá wá lọ sọ ká fara lórí ìbúra tí mo ti bú so ló fi jẹ́ pé má lọ sápamọ́ sábẹ́ ẹ̀ ah, ṣe dáadáa ah, èmi náà fẹ́ ṣe ṣùgbọ́n mo ti búra ní jẹ́ mọ̀ pé ń dẹ̀lẹ́sẹ̀ ti bá ah, ẹ sọ fún pé o lè ṣe kàfàrà ọlọ́run ọba fi jẹ́ kó yé wa wípé èyí tá a lè ó náà ni àwọn nǹkan tó bá ṣe pé akọ̀dé túmọ̀ àìmọ́ẹ́n èyí tó bá ṣe pé ẹ ti ta kókó rẹ̀ nínú ẹ̀mí ẹ san fara lérí ẹ̀ kí ni jẹ́ kàfàrà ọlọ́run ọba òun kan fi wálẹ̀ ní òkùnkùn ọlọ́run tó ṣàlàyé ti jẹ́ kàfàrà fún wa ọlọ́run ní ká fàkàfàrọ̀ tó wúwo itaamu asharati masakina min awsati ma tut'imuna ahlikum ọlọ́ni kàfàrà òun náà ni ìhà dànù ẹ̀ṣẹ̀ ntó lè ha ẹ̀ṣẹ̀ yẹn dànù lọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ̀rún ìsèkìfàrò rán lórí ka yẹmí inú èyí tó bá jẹ yẹmí inú bẹ́ẹ̀ yẹn tọrọ àforíjì bẹ́ẹ̀ lọ́lọ́run ní foríjì kàfàrà ló lọ sí kàfàrà tó ẹ̀ńtọ́ bá máa mọ̀ fínúfíndọ̀ búra pọ̀n ò ní í ṣe nǹkan kan àbó òun ó ṣe tó padà wá lọ ṣe ń ò ní í ṣe àbí kò padà wá ṣe ń tó lóun ó ọlọ́ni kàfàrà rẹ̀ ní ìtààmú asharati masakin yóò bọ́ aláìní mẹ́wàá yóò fún aláìní mẹ́wàá lóúnjẹ àjẹyó ṣé ọmọ kí tá a bá mọ̀ dájọ́ ti ń bẹ̀ ń bẹ̀ kó wọ́ òrònú kó tó mọ̀ ọ́ wọ̀lẹ́ ìtàlẹ́ wọ̀lẹ́ ìtàlẹ́ kó tó sọ. àkọ́kọ́ nìyẹn ó bọ aláìní mẹ́wàá àwọn olùmẹ̀sìn àwọn àfáà wọ́n wá kojú bọ̀ wípé ǹjẹ́ gbàláàyè ń bẹ kéèyàn ó mú aláìní kan kéèyàn ó wá bọ̀ fún ìjọ mẹ́wàá ìdọ́lọ́wọ́n bá sọ ń bí ìtààmù aṣárọ́tì masakin kó bọ́ aláìní mẹ́wàá yóò kó wọn jọ mẹ́wàá yóò bọ́ wọn yó àwọn olùmẹ̀sìn wá ní ṣé ìgbàláàyè ń bẹ kó mú aláìní kan kó wá bọ̀ fún ìjọ mẹ́wàá ó ń bẹnu àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò lálàáfíà ni pé zọ irú àyà tó wá kò sọ pé kò mẹ́nìkan kò bọ̀ fún ìjọ mẹ́wàá àwọn olùmẹ̀sìn tó bá mú aláìní méjì tó bọ̀ fúnjọ márùn kọ́ àwọn àfáà ní mm, ẹ mọ̀jà ayé àyà yìí ntí ń bẹ́ẹ̀ ni wípé ó kọ aláìní mẹ́wàá jọ ó sì bọ̀ wọn fakafaratuhu it'amu asharati masakin ó bọ̀ ọ́ aláìní mẹ́wàá ìjókòó ẹ̀kan min awsati ma tut'imun pẹ̀lú oúnjẹ tó ṣe wọ́n túwọ̀n sí oúnjẹ tẹ́yin náà máa jẹ oúnjẹ awsati ma tut'imun èyí tó ṣe wípé a mọ̀ pé àbẹ̀yàn ah, bá jẹ yóyò èyí tó ṣe wípé awsati níbí òun náà ni tó ṣe pé ó dúró níwọ̀ntúnwọ̀nsì fún ẹni tó bá jẹ oníjẹ wọ̀ntúnwọ̀nsì àwọn àfáà máa ṣàlàyé ẹ bẹ́ẹ̀ nígbà táwọn àfáà ń sọ̀rọ̀ nípa píparí tá a bá ń fẹ́ tá a bá fẹ́ ṣàlùwàlá wọ́n ní á bẹ̀rẹ̀ pípa orí min mọ̀kọ́dẹ́mi ras láti ibi tí mọ̀kọ́dẹ́mi ṣáàrì mọ̀kọ́dá níbi tí irun ti bẹ̀rẹ̀ báyìí alimu'tad èyí tó wà èyí tó jáde tó wà níbàámu níbi tí irun bẹ̀rẹ̀ àwọn onímọ̀ wa ni kí ni túmọ̀ tí wọ́n sọ pẹ̀lú àlùmọ̀táàdì ń bẹ̀ yẹn nítorí pé tẹ́ ẹ bá níbi tí irun apárí ti bẹ̀rẹ̀ òun ni kò ti pa tiẹ̀ àárín orí ni ó ti bẹ̀rẹ̀ orí pípa torí pé píparí kọ́ ni mọ̀táàdì òun kọ́ la bá sábà ìpìlẹ̀ ni kírun ó bẹ̀rẹ̀ ń bí so ìdí nìyẹn tọ́lọ́mọba fi sọ́ńbì wípé min hausati mọ́tutù imun ẹ bọ wọn ní ìbọ èyí tó ṣe níwọ̀ntúnwọ̀nsí tẹ́ ẹ máa jẹ tí ò ní jẹ́ alájẹjù torí pẹ́ lómi ń bẹ tá a bá ní oúnjẹ wo ló lè jẹ tó yí ọ lẹ́ẹ̀kan pẹ̀lú òkú ọlọ́run tó ń bá rí ẹ̀bà kóńgò mẹ́ta sẹ́mi pé yìí ti ìjọba lọ kó àwọn mẹ́wàá èèyàn ìjọ sẹ́yìn pé ayé pọ́lọ́wọ́n bá fẹ́ fáìnì yẹn báyìí àwọn èèyàn kọ́ ni kó wá abẹ́tọ́ pé òun máa lè jí búrẹ́dì lọ́ngì mẹ́ta àti ìlàjì kóńgó ẹ̀wà ìyún kọ́ mini hausati kí ìsẹ́ni tó bi léèrè pé bó o lẹ lè oúnjẹ o lẹ yín lè jẹ pẹ́ẹ́sì dérí kẹ́gì bí ìlàjì agolo bí ìlàrin agolo ó ti yóò ẹ̀yin ẹ̀ ṣe hausati ẹ̀yin ti ti bọ́ sódì lọ́lọ́run fi sọ ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ lọ́lọ́run. فكفارته awusa ti ma tó ti múna ahalikum ọlọ́run ọba ní faka fara tún ntẹ́bi yìí ka fara tẹ bá ti lè lọ búra bẹ́ẹ̀ ṣe nǹkan kan tẹ́ bá padà wá ṣe é ó náà ní wípé ẹ bọ̀ àwọn aláìní mẹ́wàá kílẹ̀ wàá fi bọ́ wọn min awsati ma tuti imuna ahalekum n tó dúró níwọ̀ntúnwọ̀nsì tẹ́yìn náà fi ń bọ́ àwọn ará lẹ́yìn eléyìí náà yọ ọmọlúwàbí lérí eléyìí òun làwọn olùmẹ̀sìn ìyapa tún wáyé lérí ẹ̀ ó ń bẹnu àwọn àáfàá tí wọ́n ní kí ni nǹkan tó lè wà níwọ̀ntúnwọ̀nsì ó ń bẹnu àwọn àáfàá tí wọ́n ní oúnjẹ múdù kan náà ti àwọn afáàmì sọ pé sọ́ọ̀rùn sọ́ọ̀rùn yẹn arbat amdad mudu mẹ́rin onísọ́ọ̀rùn kan àwọn afáàmì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afáàní ẹ̀mẹ́jà dara wọn láàmú ọlọ́run ọba ọ̀sọ́ kò sọ in tó sọ ni wípé in tá a bá sáré wípé ó lè yó irú ẹni bẹ́ẹ̀ ní haúsá ti mọ tó ti mú na ahlikum tó ṣe déédéé ń tẹ fi ń bọ́ ara àlè yín náà tó náà bá jẹ tẹ mọ̀ eléyìí yóò yàn níjókòó ẹ̀ kan ìyẹn lọ́lọ́wọ́ bá ní kẹ́ ẹ lọ wá ẹni tó bá fẹ́ ṣe kàfàrọ̀ ìyẹn là kọ́kọ́ tí ò bá wá lágbára eléyìí a ó kì í sèwà tó hùn àbí kó kó àwọn aláìní mẹ́wàá kó kó wọn jọ kó wá dáṣọ sí wọn lọ́rùn bó ní aṣọ ó wọ̀ tí ó bo òwú ẹ̀ tó lè fi kírun yóò dá sí lọ́rùn bó sobìnrin ni aṣọ tó bo òwò rẹ̀ tó tún ní ìjáàbù nínú yóò dà sí lọ́rùn jọba yẹn tí ó bá daṣọ séèyàn mẹ́wàá lọ́rùn kù káàlìfì lè mọ wípé ìmọ̀ búra ó yẹ kéèyàn ó ronú dáadáa kó tó sọ o fẹ́ búra tó o bá àkọ́kọ́ ń lè yẹn ó kọ́kọ́ mú tágbára ò bá wá gbé tà kọ́kọ́ ó bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì ó daṣọ sí wọn lọ́rùn tó bá wá lágbára ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì ó lọ sẹ́lẹ̀ kẹta autahari rọ́kọ́bà ó wàá lọ bọ́kùn lọ́rùn ẹrú kan ẹrú ti ń bẹ lóko ẹrú tó o sì fẹ́ rà á lọ́wọ́ ọ̀gá rẹ̀ pé kó má jẹ́ ẹrú ìṣòwò kékeré tó o bá ti rí yún un ṣe èyàn ò wàá kọ́kọ́ mú pé ẹrú nílò bọ́kùn lọ́rùn ẹ̀ ó tó báwọn afáàsì sọ nìyẹn tó o bá ti lágbára kó o bọ́ àwọn aláìní mẹ́wàá lágbára yìí o bá sí ọ bọ̀ sórí kó o dáṣọ sí wọn lọ́rùn lágbára yìí o bá tún sí ó bọ̀ lórí kó o bọ́ okùn lọ́rùn ẹrú lágbára yìí o bá wá tún wá sí famanlamu egypt ẹni tí o bá wá ní gbogbo ń sọ yìí o lówó lọ́wọ́ faransé ká fún wọn lóúnjẹ owó láfi ṣe yẹn àwọn kì í ṣe wá tu hùwùn ká daṣọ sí wọn lọ́rùn owó láàfin ṣe àwọn tahiri rúrọ́ kọ́bà ká bọ́kùn lọ́rùn ẹrú owó láàfin ṣe yẹn ọlọ́ni fàmà ńlá múyà ẹni ọba wa jẹ́ tálíkà ṣùgbọ́n inú yọ bọ̀rọ̀bọ̀rọ̀ lọ búra ẹ ọ wà faraṣe fasiya mùsàlàsà tẹ àyà ọ wà gba àwọn ẹjọ́ mẹ́ta ṣùgbọ́n ẹni tó lówó torí ẹ̀wọ̀ àwẹ̀ oníyọ̀fẹ́ gbàmìlà mọ́lá sẹ̀rẹ́ òfin ọlá yìí kọ́ lọ jọ́ǹpù síbi àwẹ̀ bó ṣe tó ń ló ṣe máa tó bọ̀ bó ṣe máa tó nìyẹn tí ò bá wá sí nǹkan kan torí pọ́lọ́ wọn lẹ́ẹ̀fì mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó jálẹ́jáko ni tí òfin rẹ̀ tó sì kú tẹ́nìkan kan ò rí bi ságọ sí ṣùgbọ́n ní òfin ayé àwọn èèyàn kan lè mórí bọ́ lábẹ́ òfin ayé ṣùgbọ́n làwọn ọba bó ṣe tó ó ti mọ̀ pé ìkànnù méjì náà lọ́ọ́ jẹ́ ìmọ̀kò ló lọ àbí ọmọ tó bá lówó ó fowó sí tó o bá lówó ó fara ṣe faman lam yajiri fasiyamu thalathati ayyam ẹni tí ò bá wá lágbára tí ò ní owó lọ́wọ́ tí ò ní tó lè fi dáṣọ sí àwọn aláìní mẹ́wàá lọ́rùn tí ò ní tó lè fi bọ́ wọn tí ò sì lówó tó lè fi bọ́kùn lọ́rùn ẹ̀rú ọlọ́run ọba ní fasiyamu thalathati ayyam yóò wá gba àwẹ̀ ọjọ́ mẹ́ta lórí àwẹ̀ ọjọ́ mẹ́ta yìí àwọn àáfàá wa tún yapẹ ẹnu lérí ẹ̀ wọ́n ní sí yóò gbà àwẹ̀ yẹn ní títẹ̀ǹtẹ̀lé ni sí yóò gbà tẹ̀léra wọn ni ṣé mùtàwálíà òní ó gba àwẹ̀ òun ni àbí kó sá ti rí i pé òun sá gba àwẹ̀ mẹ́ta báwo ni ó ṣe ṣe ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní yóò gba àwẹ̀ òun ní títò tẹ̀léra wọn ni torí pé kira Abdullahi ibn Mas'ud àti kira ubayi kan bẹ táwọn bá ké báwọn ó ṣe ké ni pé fasiya muthalatha ti ayami ẹ mutatabiat mutawaliat àwọn òfin yẹn kún nínú kira tiwọn pẹ̀lú kira yẹn ni wọ́n ti wá mú jáde ńbẹ̀ ibi àjẹ́ pé wọ́n gbà tẹ̀léra wọn ni kò ní í ṣe pé tó bá gbà kan lé ní ó lè gbà kan lọ́tún la ó lè gbà kan níjọ́ mẹ́rin wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn àfáà mi àwọn sọ pé là kìrá yẹn kìrá atum ṣáàdà ó ní nínú àwọn kira torí pé àwọn kìrá tún bẹ àwọn kìrá tún kàn bẹ tó ṣe wípé àwọn èèyàn kan ti fi ké kuraani rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò wọlé tí ò sí nínú bánabi ṣe sọ yàrá àṣàlọ kì í sí nínú bánabi ṣe kọ́ wọn kí sì ní tóbi tẹ́lifíṣọ̀rọ̀ ọba débẹ̀ wọn yẹ ká ṣàlàyé ẹ̀ nígbà tí Qur'an ń sọ kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti sọ kalẹ̀ gbàrà báyìí anabi ó pe àwọn kẹtìbẹ́tùlù wáhàyè àwọn tí wọ́n máa ń kọ wáyìí ó lè máa kọ́lẹ̀ aya tó sọ kalẹ̀ rí o ẹ̀kọ́ kódà anabi ó sọ ibi báyìí ni ẹ̀kọ́ sí tànátẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ èyí ṣáájú ẹ̀ má gbé sẹ́yìn o ẹ̀gbẹ́ iwájú gbogbo ìlànà bí ó máa sọ fún wọn pé kí wọ́n máa kọ́ bá wá ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ àwọn sàábẹ́ nígbà náà oníkálukú ló níbi tí ń kọ tiẹ̀ sí ẹlòmíràn wà á mọ pẹ̀tùrú pé bánabi ṣe ń kọ bí kuraani ṣe ń sọ kalẹ̀ anabi tún ń ṣe àwọn àlàyé tẹ̀fsíìrì rẹ̀ anabi ń ṣe fáwọn sọ̀hábà wọn ló fi jẹ́ pé lẹ́nu tábà ń tún kuraani àná àfàwọn abilẹ̀ ọmọ abbas ó sọ pé tùmọ̀ àyà yìí rè wọn ò sàdédé mọ anabi ló ń kọ wọn ló fi jẹ́ pé èèyàn wá parí kuraani ọkàn ké kurani ọ sọkí alukurani pé ah wàlẹ́ àdìdàfà wàlẹ́ àdìdàfà ah tánàbí bá kọ́ àwọn sàábé bẹ́ẹ̀ ni ìmọ̀ ò ní débi tó délé ni ọwọ́ apari kurani lọ ọba wa lè kí wọn bọ̀ ọwọ́ apari kurani wọn wá gbé ẹṣin ọwọ́ agorí ẹṣin ọwọ́ káàkiri gbogbo òlu ngbọ ọwọ́ adijọ́ kejì wọn ni afa àwa náà ti àdìdàfà lébi kọ́ parí kurani tọ́ ọmọ túmọ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀ dà láyé anabi sallallahu alayhi wa sallam bá ti ń sọ kalẹ̀ anabi ó sì tún máa kọ́ àwọn sọ̀hábà yóò tún máa ṣàlàyé ẹ̀ fún wọn nígbà náà tánàbí bá wà ń ṣàlàyé ẹ̀ ó ń bẹnu àwọn sàábé tí wọ́n tún yẹn ìyẹn ṣe kurani o àlàyé ni àwọn àmọ́ tún kọ́ ó wọn ká gbàgbé ọ̀rọ̀ ti kọ kurani. ṣùgbọ́n sẹ́rí tẹ̀síìrì dánàbí yìí ṣe yẹn kán mọ́ bá a gbàgbé wọn àtún wá kọ́ sẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì ò wá ní ṣe ìyàtọ̀ láàrin kùránì tó kọ sílẹ̀ àti tẹ̀síìrù àlàyé tó kọ síbẹ̀ anabi lọ sallallahu alayhi wa sallam ìgbà tó dé àsìkò afáwa abubakar láyé anabi yẹn bọ́n sì ṣe máa ń kọ́ bí kan kọ́ sínú ọ̀wọ́ ọ̀pẹ kan kọ́ síbi eegun ẹran ká bá ṣe ń kọ́ nìyẹn ká kọ́ síbi ewé wọ́n ń kọ́ kalẹ̀ wọ́n sì ń ha sórí gbàtó dàsìkò àfa wa abubakari kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí abubakari ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ sójú ogun tí wọ́n há Qur'an ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọ́n ń kú sójú ogun àfa wa Umar ọmọ Khattab radiyallahu anhu ó wà lọ bá àfa wa abubakari onírẹ̀ Abubakar olóhùn máa ní ìmọ̀ràn kan tó ń fẹ́ fún ọ ìmọ̀ràn tó ń fẹ́ fún ọ ni pé kò bá dáa kó o jẹ́ kí alukurani èyí tó wà nínú ewé èyí tí ń bẹ nínú egun ẹran ká kọ́ sójú ìwé ká kọ́ síwé kan nítorí pé tí ń ha kurani yìí kú táwọn tó ha bá ti lọ kú tán tẹ̀ràn bá jẹ ewé níbo láti rí kurani mọ́ ìmọ̀ràn tó ní nìyẹn a àfọwọ́ Abubakar ní tànàbí ò ṣe tí wa wá ṣe bí ànàbí ọ̀kọ́ sójú kan a máa ha orí ni àwọn òye ṣe o àfọwọ́ Umaru wájọ́ gbàdúrà yóò tún lọ bá pé ọ̀rọ̀ anáná ni títí hata sharaha Allahu sọ́dẹ̀rẹ̀ Abubakar títí Ọlọ́run ọba fi wá sí igbá ya Abubakar payá tó fi wá gbà wípé ọ̀yẹ̀dá ṣe bẹ́ẹ̀ wá yan àwọn kọ́mítì wípé ọyá ẹ máa kójọ iṣẹ́ ńlá ni wọ́n ṣe nígbà náà láyé tá a wà lẹ́nìí téèyàn bá ṣe irú iṣẹ́ yẹn bí nǹkan mi bá tún bẹ lẹ́yìn pòfẹ́sọ̀ nípa ẹ̀kọ́ wò fún yàn torí pé ní tí wọ́n ń pè ní tá a lè pè ní editorial work òun ni àtàkìk tàkìkùl màtútọ́ọ̀tì èyí ò tiẹ̀ tún wá lé pọ̀ pẹ̀lú màtútọ́ọ̀tì táwọn èèyàn edit ní sí i torí pé níta ń pè ní manuscript òun náà ni àwọn ìwé táwọn àfáà jọ̀hún tán kọ sínú tákàdá tí wọ́n fi kálàmù kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tá ń kà lẹ́nìí òǹtẹ̀ ló sọ́dà báyìí ìyẹ́ ni wọ́n fi ń kọ́ tá a bá ní tẹ̀síìrì ibnu kathir ìdí mẹ́rin ni pẹ̀lú bó ṣe rí bó ni ó ṣe wá rí nígbà tí wọ́n fi yẹ kọ́ bó ni ó ṣe tó ló jẹ́ pé àwọn àáfàá tó ṣáájú tí wọ́n bá ń kúrò ní ìlú kan ẹrù tí wọ́n máa ń dì sórí rànkúmi wọn ẹrù tí àwọn ni yóò wá ga tí ó pọ̀ gbogbo ẹrù tí wọ́n dìhun ó lè má ju tíra ìgbà tá a tẹ̀ tí a tán sí ó lè má ju méjì èyí lọ ṣùgbọ́n gba náà ìtú wọn kódà wèrè lẹ́lómi máa ń pè wọ́n nígbà náà àwọn ni wọ́n ṣiṣẹ́ ẹ wá wò òǹtẹ́ ti wá dé òun làwọn ń kàn rọrùn ẹlòmíì lórí sẹ́ẹ̀tì rẹ̀ gbogbo sọ Bukhari ń bẹ lórí sẹ́ẹ̀tì ṣùgbọ́n àwọn tó ṣáájú kò sóǹtẹ̀ báyìí làbúbákiri wá kó àwọn èèyàn jọ tó yá ẹ lọ ṣiṣẹ́ lérí ẹ̀ ọ̀nà owó náà gbà ṣiṣẹ́ tí wọ́n bá ti wá mú èyí tó ń bẹ nínú ewé àti èyí tó ń bẹ nínú egun ẹran tí wọ́n bá ti kọ́ ká tó kọ́ lẹ̀ wọ́n ni áyà yìí ta ló ha orí o wọ́n tún wá ṣááyìbù fún ká tó kọ́ lẹ̀ èyí tí wọ́n bá ti rẹ́ni tó ha wọ́n dúró kọ́mọ̀jẹ̀ pé ẹnìkan ló ṣe mistake ń bẹ̀ ó dìgbà tán bá tó rí ṣááyìd torí pé ìtìmọ́ẹ̀tì wàhálà lè hifzi àwọn èèyàn ha tẹnìkan bá ti hẹ́yẹ káyà yẹn ṣé wọ́n ní ìwọ àwọn wa ẹ̀yàkà wọ́n wòye tán làwọn ẹ̀yẹ kọ́ ìyẹn ni wọ́n ṣe lásìkò àfàwọ̀ Abubakar ìgbà tí wọ́n wá kójọ bẹ́ẹ̀ tó di àsìkò àfàwọ̀ Uthman radiyallahu anhu Hudhaifa ọmọ Yaman olóńgbò lọ sí Azerbaijan àwọn ìlú yẹn ni wọ́n ń pè ní USSR lẹ́nu kó tó di Russia ibẹ̀ yẹn islam ti débẹ̀ ńgbà náà òun wá débẹ̀ òun wá rí pé báwọn èèyàn ṣe ń ka kùránì ó yàtọ̀ síra wọn ó bá wá bá Uthman ó ní rẹ Uthman ó jẹ́jẹ́ ká kọ ká gba gbogbo èyí tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn àti ká wá gbé lérí èyí tá a kọ kalẹ̀ lásìkò Abubakar ká wá kọ́ kó wá jẹ́ kóun gan ni ó jẹ́ ìpìlẹ̀ ìyẹn náà ń pè ní standardization of all Quran wọ́n wá standardize ẹ̀ pé ọ̀ya kónkálukú kó tọwọ́ ẹ̀ wá wọ́n wá kọ́ níbàámu èyí tí wọ́n ti kọ́ kalẹ̀ lọ́dọ̀ tàbúbákiri ìyẹn wá ni wọ́n wá fi ránṣẹ́ sí gbogbo àfákùl islamiyà pé ẹ fi ránṣẹ́ síbẹ̀ ẹ fi ránṣẹ́ ẹ fi ránṣẹ́ àwọn yẹn ní wá ní alriwa alqiraatil mahfudha ìyẹn gan ni tá à ń kà lẹ́nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣeé ṣe káwọn kan sì máa ṣẹ́kù tó àwọn kan nígbà náà àwọn yẹn làwọn onímọ̀ ẹ̀sìn wọ́n wá ṣiṣẹ́ lérí ẹ̀ tábà ti wá ka kìrá kan wọn kìrá aṣáájà nìyẹn ìyẹn ò sí nínú èyí tí Usman jẹ ló ń tẹ̀ so ní o sọ pé àwọn kìrá àtò ṣáájà ò nìyẹn àwọn èèyàn mi ń kà á bẹ́ẹ̀ ṣùgbọ́n kùránì èyí tí rọ́sùmù òfìmánì lẹ́ẹ̀fìrí tó bá wo kùránì wọ́n kọ àrọ́sùmù òfìmánì wọ́n kọ sẹ́yìn èyí tó jẹ́ standardization tàsíkò Usman òun náà ni wọ́n pín káàkiri ayé ìgbà tí wọ́n kọjá mọ́ àwọn géńdé ní ìrù ẹyọkan Kùránì kan lénìí ó sì ń bẹ láwọn ibìkan láyé takọ́kọ́ náà ó ń bẹ ṣùgbọ́n tí ó yà ọ́ ni wé kò sí ilẹ̀ lárúbáwá gan kódà kò sí mọ́kà ṣùgbọ́n téèyàn bá lọ sọ́pọ̀lọpọ̀ àwọn láìbírì míì lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tí ìtúnṣe ilẹ̀ lárúbáwá gan ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látara àdí eléyìí ìyẹn lèyí tó ṣẹlẹ̀ lérí rìwáyà kira abdullahi ọmọ Masoud, tó ń wá wípé ẹ fasiyamu thalathati ayyam òun sọ pé thalathatu ayyam òun wá kà níka wípé mutatabiat àwọn àáfàá kan wá gbẹdàjọ tiwọn lérí ẹ wípé tó bá yẹ pé tàlágàtò àyà mútàtà àbíhàn ajẹ́pẹ́tẹ́ èèyàn bá fẹ́ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta èèyàn ó gbà tẹ̀léra wọn ni. ṣùgbọ́n kìrá yẹn àwọn àfọwọ́ni kìrá ṣáàzà ni kò sí mútàtà àbíhàn ti ń bẹ̀ kùránì ti gbogbo ayé ń kà ní ti ń bẹ̀ ń bẹ̀ ni pé fáma lamẹ́yẹjì fàṣẹyà mùtàláfàtì àyà tó bá wàá jẹ́ lérí ńta kàyí téèyàn bá fẹ́ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn ìgbàláyé wa ń bẹ ó lè gbà tó tẹ̀léra wọn bó bá sì wù o lè gbà nípa sípayọ ìgbàláyé ń bẹ lérí ń ta ka nínú alukur'an dhalika kaffaratu aymanikum ọlọ́wọ́n bá ní eléyìí tá a sọ yìí bẹ́ẹ̀ ṣe máa ṣe ka fara ìbúra tẹ́ ẹ bá bú nìyẹn ìdá halaftun gbogbo ìgbà tẹ ẹ bá ti lè búra pé ẹ ní ṣe nǹkan kan lọ́jọ́ iwájú àbẹ́ ṣe nǹkan kan lọ́jọ́ iwájú tẹ́ ẹ bá padà wá ṣe nǹkan yẹn abẹ́ ẹ̀ padà wá ṣe nǹkan yẹn mọ́ kàfàrà tẹ́ ẹ̀ mọ̀ san láti sọ yìí kò yí padà láì dọ́ lọ́wọ́ bá ti sọ títí tálẹ̀ kìí àmọ́ lọ́wọ́ bó fi dé ẹ̀ńtọ́ bá ti kó síbẹ̀ ọlọ́run ní dhalika kafaratu aymanikum idha halaftum eléyìí ni ó máa jẹ́ kàfàrà ìhàdànù ẹ̀ṣẹ̀ àwọn ìbúra yín idha halaftum nígbà tí ẹ bá ti búra torí pé liyemínú àti halfu ìtumọ̀ kan náà ní méjèèjì ọlọ́ni bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn kì í ṣe pé kọ́ ọmọ ṣe astagafuru láì astagafuru láì ọ̀rá kàfàrà ń lọ lọ san tó o bá lówó lọ́wọ́ bọ́n ṣe tó ń lọ ṣe tó bó o bá ní àwẹ̀ ọjọ́ mẹ́ta àwa ajé oyè wa pé kò jẹ́ bẹ́ẹ̀ kó o tó bọ́ ọ bá sì lágbára àti tó mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀léra wọn kò sí láì fi bẹ́ẹ̀. ọlọ́ni wàá fadú àìmọ̀nẹ́kùn ọlọ́ni ẹ wá sọ́ra ṣe lórí kẹkàn sámọ búra kẹmọ búra kẹmọ búra ayé alintinahu ankẹfẹrọtulyemin wàfàdú aymanakum ẹ kí sara gbẹ bá fẹ́ búra ẹ̀yin náà wo ìdájọ́ kàfàrà rẹ̀ bó ṣe tó ọ̀rọ̀ kan tó kàn jáde lẹ́ẹ̀kan péré kò di àwọn ẹjọ́ mẹ́ta ọlọ́run ọba ni wàfàdú aymanakum ọlọ́run ọba ni ẹ kí sara. ronú lẹ́ẹ̀mejì kó tó búra pàápàá jùlọ ìbúra èyí tá a kan pamọ́ tó ṣe wípé ìdájọ́ rẹ̀ òun náà ní pọ́ sàkàfàrà ọlọ́ni wàá fasu ayman ẹ̀kún ẹ̀kẹ́ e sára lábẹ́ alẹ́ àwọn wa mú jáde ń bẹ̀ pé gbàmí sì ń bẹ èèyàn lè búra kéèyàn ó mọ̀ san kàfàrọ̀ lọ́nà wo téèyàn bá ṣe náà àwọn àáfàá máa ń lu èèyàn nàgá ẹsìn mọ wọn sì búra o wọn ò ní mọ̀ pé ó ti ó ti dọ́gbọ́n ẹ̀ òun náà ní kéèyàn ó búra tó bá ti wá búra lọ́kọ́ ní insha allah tó bá ti kìyẹn sí alistis náà ti wọ bẹ̀ látẹ́jú àlẹ́ kàfàrà ó yà ó ṣe o kò ṣe o kàfàrà kankan ò jọ́ra yàn lé lórí ìyẹn Babangida ń lò fún wa asótiri pọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ kéwú wọ́n ní Babangida ó sì sọ fún mo sì báyìí ó ní inṣàlá ó ti ṣe ìsìs náà tó o bá ti ń búra lórí nǹkan tí ò dán ọ lójú dáadáa tó sì wà láàyè kó o búra ìmọ̀ kó o ṣe tẹ̀kídìmù inṣàlá o àbí kó o ṣe tààkírù rẹ̀ inṣàlá wàláì ń wà bẹ́ẹ̀ lọ́la bọ́ọ̀ bá wá wá mọ́ ò lẹ́sẹ̀ torí kò ti ṣe insha allah wàláyé ń wá bẹ́ẹ̀ lọ́la insha allah torí pé tó o bá ti fi kún yẹn o ti bọ́ra rẹ lábẹ́ àdìsí wo làwọn àáfàá dúró lé lórí lérí ẹ̀ àdìsí méjì ni àdìsí ta kọ́kọ́ tó gbé jáde lódìdí àwọn àáfàá ní kò lálàáfíà àmọ́ àdìsí kejì padà wá lálàáfíà tí ìyẹn padà tún fún àdìsí ta kọ́kọ́ tó fún lágbára anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi imam abu huraira òjíṣẹ́ ọlọ́run ọba ní man halafa ala yamin ẹni tó bá búra lórí ìbúra kan fàkọ́lá insha allah tó wá sọ wípé insha allah anabi ní lam yahnath onítọ̀hún ọ̀ṣẹ̀ tó bá ti fi insha allah ṣùgbọ́n wọn àfa ní hadisi yìí ó lẹ̀ àmọ́ hadisi míì tún bẹ́ẹ̀ tí àfọwọ́ àbúrẹ́ra gbà wá nípa ìtàn Sulaiman alayhi salatu wa salam tóun sọ wípé idkola la atuf la atufanna laylata ala tis'ina mura'a ń wọlé tọ̀ obìnrin ninety lóru kan lóru kan ṣoṣo kullun talidu gulaman yuqatilu fi sabilillah òun ó sì rí wípé òun ó wọlé tọ̀ gbogbo obìnrin gbogbo òun ó sì bímọ gbogbo ọmọ tán bá sì bí ọkùnrin gbogbo wọn ò bè òun ó sì bù máa fi gbogbo wọn jagun sójú ọ̀nà ọlọ́run fàkọ́lá làwọn sọ ibi òkú insha allah ẹni tó wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ suleiman ó fi ṣe insha allah suleiman dákẹ́ fàkọ́rọ̀ sọ́sọ́lá àlọ́sọ anábì ní lọ́wọ́ kọ́lá insha allah lam yahmad anábì tó bá pọ̀ lọ ṣe insha allah ò ní kò ní lẹ́sẹ̀ o sọ ajẹ́ wípé insha allah ò tẹ̀yìn kéèyàn ó lẹ́sẹ̀ ó ti gbé kúrò mẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìwọ tó bá rí i pé ìbúra máa yá sí ọlá hàn yẹ a máa fi ń ṣàlá òkun àwọn tó bá wá jẹ́ oníkéwú tó jẹ́ onímímọ̀ ní tó ń sọ ti yé wọn wọn ni tọ́ bẹ́yìn náà wà bẹ́yìn náà náà ni tó ọmọ búra ní bẹ́yìn náà wà bẹ́yìn náà ni ó ṣeé ṣe kó ṣe lọ́kùnrin bá níyàwó tó yẹ kó yàwó tó ní ọjẹ́ onímímọ̀ ọjẹ́ ni tẹ̀sí yé tọba wàláyé inṣàlá wàláyé inṣàlá ṣe ìyàwó ni wẹ́ẹ́ dákun ẹja mọ ibi tẹ́ ń lọ. <laughs> wàhàfàdù àìmánakùn ọlọ́wọ́n bá ní ẹ kíyè sára lábẹ́ afa ibùsùn àìmán nìyẹn ti wọlé àwọn àfa wa ní sá wa lè jura wa lẹ̀ bẹ́ẹ̀ lérí ẹni tó kó a bá kàn tura wa lẹ̀ àwọn èèyàn mọ̀ sílò àwọn àfa wa fi mọ́jẹ̀mú sí i kó lè ṣe istithna wọ́n wá kó àwọn májẹ̀mú tì àkọ́kọ́ an yakuna muttasilan bil yamin yìí ṣe wípé lẹ́yìn ìgbà tó o ti dá a lè tán kò sì wá sí insha allah pé wàláyé tààlà ẹ̀ ń wà bẹ́ẹ̀ lọ́la o ti ti wá ń sọ̀rọ̀ mí lọ insha allah <clears throat> àwọn àbá àlẹ́ ọ̀wọ́lẹ̀ làbúdà an yakuna muttasilan ó gbúdọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ yìí ṣe pé ká ti wá dákẹ́ náà ká ti máa sọ nǹkan mìíràn kọ́ta pé inṣàlá so ẹ bá ń jọ ẹ̀ mọ́ irọ́ làbúrò ayẹkùn náà mo tẹ̀sí la tó bá fẹ́ sọ ó sọ tẹ̀lé bá mi májẹ̀mú aláwọ̀kọ́ ni ẹ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì yustafna bilisan labil kọlibi tó o bá fẹ́ fi inṣàlá òkun ọ sọ ká gbọ́ ni yìí ṣe pé o ti sọ sínú ẹ̀mí gbọ́ sọ sínú ẹ̀mí kò wọlé ọ sọ síta ká mọ tó ń lọ ni yustafna bilisan lábìl kọ́lbì èyàn ó ṣe istisnawu yẹn pẹ̀lú pé wallahi tallahi ń wà bẹ́ẹ̀ lọ́la insha allah sùmọ́ wá pé wallahi tallahi ń wà bẹ́ẹ̀ lọ́la mo ti ṣe insha allah sí àìrọ́ ó ṣe kàfàrà tó o bá lọ wá ó ṣe kàfàrà wàfàdù àìmọ̀nàkùn ìyẹn nìkan kọ́ bákan náà kéèyàn ó wá kọ́sídùlì istithna kéèyàn ó lánìyàn pé inṣàlá ò tí mo ṣe yìí àdáyẹn rí ni mo fi ṣe ó ṣeé ṣe kí n rí ṣe ó ṣeé ṣe kí n má rí ṣe kéèyàn gbúdọ̀ ní lẹ́bi bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin bó bá wá wù yẹn yẹn lè gbé síwájú inṣàlá ò lè fi síwájú bó bá sì wọ́ ò lè fi inṣàlá ò lè fi sẹ́yìn láàyò àkèrè kọ́mọ́ لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما أكدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تأرير رقبه فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم وحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون أيمانكم ألون يكي سرى نقع ريبورا ńgbọ̀ wá búra tó lóòní sokun ẹbí pọ̀ tó fọ́ lọ́n búra pé wàláì tàlá mi tún dọ́dọ̀ ẹ̀gbọ́n mi mọ́ ẹjẹ́ parí ẹ̀ n bá lọ ṣùgbọ́n ṣe mọ̀ pé mo ti ṣe mo ti búra mi sì lágbára kàfàrà à ọ́ ṣe kàfàrà torí pé kò lọ ìyẹn ló lóore kò lọ ọbẹ̀ kò sokun ẹbí pọ̀ ibẹ̀ lóore wà ìbúra yẹn ó sọ kàfàrà rẹ̀ ni wàá fàdùn ẹ̀ máa nà kún ọ́n ọlọ́ni ẹ kí ìsára lórí àwọn ìbúra tẹ ẹ bá ń bú ẹ má jẹ ọlọ́pọ̀lọpọ̀ ìbúra wàláì tàláì mo fẹ́ tọ̀ wàláì tàláì mi ti jẹun wàláì tàláì mo fẹ́ wọlé wàláì tàláì mo fẹ́ sùn ọlọ́run ò fi ìròyìn yẹn ròyìn àwọn onígbàgbọ́ òdo àwọn mùnàfìkì kathratul halfi min da'abil munafiqin aw da'abul munafiqin ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba fi sọ pé wala tuti' kulla halafin mahin ọlọ́run rẹ̀ ànábì má ṣe tẹ̀lé àwọn ọlọ́pọ̀lọpọ̀ ìbúra hàlá sí gàtúlù mubalaga hàláfin látara hálfù ọlọ́pọ̀lọpọ̀ ìbúra ọlọ́run ò fi ròyìn rẹ̀ ròyìn ẹni tí ìbúra bá ti pọ̀ jù kódà àwọn sálàf wọn a sì máa sọ́ra àti kán tó búra fọlọ́run ọba búra ọ̀nà àmọ́jẹ látara àdìẹ lẹ́yìn bẹ́ẹ̀ nìkan bá wá búra fún wa tó fọlọ́wọ́n bá búra agbọ́dọ̀ gbàgbọ́ bàbá wa ń parọ́ òkú sọ̀wọ́ ẹ̀ ọlọ́ni wahfadu aymanakum ẹ kíyè sára lórí àwọn ìbúra tí bá ń jáde lórí ahọ́n yín kadhalika yubayyinu Allahu lakum ayati. ọlọ́wọ́n bá ní mí ilẹ̀ tún gbọ́ yìí òfin mi la tún sọ yìí bẹ́ẹ̀ sì gbélé ayé tẹ́ẹ̀ fi ní kọsẹ̀ tẹ́ẹ̀ fi ní sẹlọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn mẹ́ta ló wá mọ gbogbo eléyìí sáwọn olóṣèlú mà ẹlòmíà ọ̀bọ̀ta òun ṣe báyìí òun fọlọ́ngbura òun ṣe báyìí òun ṣe báyìí tó sì mọ̀ pé òun ò ní í ṣe àfẹ́ tọrọ àforíjì ọlọ́run foríjì wá à ah, kí sọ̀rọ̀ àforíjì káfárà ni ta ló wá mọ káfárà ni mélòó ló mọ káfárà látara àdìẹ eléyìí ọlọ́run ọba ní kadhalika yubayyinu Allahu lakum ayatihi báyìí lọ́lọ́run ọba ṣe ń ṣàlàyé fún yín àwọn àmì ọlọ́run àyàtì ọlọ́run níbi òun náà àkàm àwọn ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ń ṣàlàyé ẹ̀ fún yín lẹ́yọ̀ẹ́yọ̀ lẹ́sẹẹsẹ kó bá a lè yé yín kẹ́ bá a lè má láwùjáre pé wọn ò mà tó bá yẹ dọ́gbẹ́jà lè kíyàmà lọ́ọ́ fi jẹ́ pé ẹni tọ́lọ́wọ́n bó bá fìyà jẹ ọlọ́mọ fìyà jẹ wá ó jìyà ọlọ́run òdì sí àṣọ kùránì kalẹ̀ ni òun ò gbọ́ kí ló dé tí wò ó fi gbọ́ òun ò kéne kí ló dé òfin ké lọ́bi jẹ́ pé oore ńlá ni kéèyàn ọmọ tẹ́tí láàbì sọ pé tafsiri kò gbúdọ̀ jẹ́ ní Ramadan nìkan ní gbogbo mọ́sálásí kódà kó sọ gbọ̀n sẹ́jú kó sọ gùn sẹ́jú káwọn èèyàn máa dúró táwọn àfa kí wọ́n máa kán máa gbọ́ àwọn èèyàn jìnnà sí kuraani púpọ̀ èyí tá a sọ nínú òfin ọ̀gọ̀rọ̀ mùsùlùmí mi ò má yọkàn búra gbàù kò ní mọ̀ dájọ́ tó tọrọ mọ́ ìbúra yẹn ọlọ́run ọba ní kadhalika yubayyinullahu lakum ayatihi la'allakum tashkurun. kẹ́ ẹ bá a lè jẹ́ni tí ó mọ̀ dúpẹ́ kẹ́ ẹ lè jẹ́ni tí ó mọ̀ rírì oore tọ́lọ́run ọba ṣe fún yín pọ́lọ́run ọba yìí ó da yín kò da yín jùúlẹ̀ lásán ó tún gbófin kalẹ̀ ó gbé lànà kalẹ̀ ó gbé àwọn ètò kalẹ̀ tẹ́ẹ̀ fi máa lọ gbèsè ayẹyẹ yín tẹ́ẹ̀ fi ní sẹ́lọ́n tẹ́ẹ̀ fi ní sẹ́ra yín ẹni tó bá mọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ ẹni tó bá mọ ìdájọ́ tó ń bẹ lórí kàfàrà kéèyàn ó búra lérí tí ò ní í ṣe ẹ rí i pé èèyàn ó máa ṣọ́ra sí kó tó búra ọlọ́run bá ní torí ń ta torí ẹ̀ ṣe la'allakum tashkurun kẹba lè dúpẹ́ fọlọ́run kẹ lè sin lọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ abẹ́lọ́run yìí ta tún gbọ́ nínú ìdájọ́ ọlọ́run lémi ó tún ti di àwíjàre ọlọ́run mọ̀ wá sí láwíjàre lè wà lérí kó ṣe láwùjáre fún wa tó bá jẹ́ wọlé alikiyama àwa abẹ́lẹ́ wọn ọba ọba ọ̀kan ṣoṣo ọba tí ò ní tán láéláé kí ó fún wa lágbọ̀ọ́yé ń ta kéyì àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà kọ́lọ́wọ́n ọba kó jẹ́ ó sì gbogbo aláǹfààní kọ́lọ́wọ́n ọba kó má wàá ṣe láwùjáre lè wà lérí bíi kó ni ó máa ṣe tó bá gbọ́ tuntun bíi kó tuntun náà ni ó máa ṣe ṣùgbọ́n lọ́wọ́ èyí tó bá jẹ́ tuntun nù owó yóò máa kó sẹ́yìn èyí tó bá jẹ́ àlòkù yóò máa fi síta lóbi jẹ́ wípé àlè fi wọ́n wéra wọn àlèyẹsítẹ́wì lẹ́yìn àlẹ́mú wọ́n lẹ́yìn àlẹ́mú. ṣùgbọ́n káyìn yẹn tó ní lọ́wọ́ náà wá lè kéré tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run káwọn náà wá máa ná nínú tọ́lọ́ wọn bá ṣe fún wọn. ẹni tó tún wáá jó ní mímọ̀ tóun tún wáá tún ní tọ́lọ́run tún fi rọ̀ ọlọ́run tó tún ná òré bá di méjì tó látara àdé èyí tí wọn náà ti ti wá gbọ́n náà ìwọ ó ti dìmọ̀ náà nìyẹn ìwọ náà ti gbọ́ tó wí fẹ́ lòmíì náà ìwọ náà nà nìyẹn tá a bá lè máa ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ káwùjọ owó ti yí padà sí dáadáa ojoojúmọ́ làwùjọ ń bàjẹ́ jàmá ibi tí ò yẹ káburú ti máa jáde aburú ń jáde ń bẹ́ẹ̀ ọmọ àfa ní ń fi etí etí lọ́kùnrin ọmọ ẹlẹ́hà oníwọ̀sọ̀kò tó kiri kí ló tó fi rí bẹ́ẹ̀ àwùjọ ni ó dáa. torí mo tó bá lọ jẹ́ pé ilé rìpíárà kẹ̀kẹ́ tá a gbé kẹ̀kẹ́ lọ gan kẹ̀kẹ́ ti ń bàjẹ́ ó yẹ ká kéè sára tó bá lọ jẹ́ pọ́ máa fà ní wá di tọ́gì tí ń fi etí etí ọkùnrin sẹ́wọ̀n pé àwùjọ ti bàjẹ́ mi tó fi lè wọlé débẹ̀ wọn bó sì ṣe rí láwùjọ wa lé nínú yẹn kí wọ́n á ká kéè sára al-amru bil ma'ruf wan nahyu anil munkar ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ̀ wá bàjẹ́ ká máa ṣe wá sí fáwọn ènìyàn ká mọ̀ dáálé gbogbo tí o bá ti da ká mọ̀ sọ pé kò da èyí tó bá ti da ká mọ̀ fòrò àwọn èèyàn síbẹ̀ nítorí wọn bá fi ròyìn àwọn mùsùlùmí tó ṣáájú nìyẹn à na àsìkò wa à ń na owó wa à ń na irin ẹsẹ̀ wa gbogbo àwọn nǹkan yẹn ó lẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run àwa abẹ́lẹ́ ọdún tóbi rẹ̀ kó má jà á pàdánù ẹ̀ kó tó wáá fi rọ̀ wá lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa jù báyìí lọ gbogbo ibi tó ní kálukú náà ti ń kópa sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run kan àbọ̀nà mi ọlọ́mọdé rẹ̀ ọlọ́run àti tóbi Ọlọ́run subhanakallahumma wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك